Salamu alaikum wa rahmatulahi wa barakatu. Wa alaikum salam wa rahmatulahi wa barakatu. Àyàfọ́ ẹjọ́ kí ni orúkọ tiyín? Orúkọ mi ni Imam Abdulmomen Ọláwọ̀yìn. Alhamdulilah Al-Imam Ọláwọ̀yìn àwa níjọ Al-Huda lọ́wọ́lọ́wọ́. Báwo lẹ́yìn ṣe tọmọ al Alhamdulilah Rabbil Alamin, mo jẹ́ ìkan nínú àwọn imams tí wọ́n wà ní àlèódà tí wọ́n ń ṣiṣẹ́ fún àlèódà tọkàntọkàn àti taratara so tí lábẹ́ bàbá wa aláṣẹ àti olùdásílẹ̀ asheik Ahmed Buhari Al-Mukhtar kí ọlọ́run kó bá wa lọ́ra ẹ̀mí bàbá. ẹ a mọ̀ yín pé ìyàtọ̀ wà láàrin imams àti missioners ṣé. Uh, ìyá eh, èwo gangan ní nínú kínní ṣé eh, ìjọ wa ṣó ti ní mọ́láṣí tí à ń kírun fún ni àbí ìmáàmù ni wá Isman tí a wá ń ná bàbí ipò mísọ́nà nínú ìjọ yìí. masha allah eh, aliwuda ò tí ì ní mọ́ṣáláṣí tí a sọ pé bóyá imam chief imaamu ni àbí imaamu ọ̀rọ̀ tìbí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀dá tí ọlọ́run dá bàbá gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n àti olóye wọ́n ti bá àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe nínú ayé wọ́n wá wo wọ́n fojú wo gbogbo àwọn tó máa ń pera wọn ní mission board bí wọ́n ṣe máa ń lo ìgbésí ayé pẹ̀lú àwọn àáfàá nínú ìjọ tiwọn wọ́n ní ti ń jẹ́ mission board ò sí imams ní gbogbo àwọn àáfàá ti bá ń lẹ́yìn àwọn imam ni wọ́n mọ̀ jẹ́. alhamdulilayi eh, a rí i pé bàbá wa eh, Ahmed Al-Mukhtar eh, a rí i pé onímọ̀ ni wọ́n oníwèé ni wọ́n ṣé àwọn àáfàá tí wọ́n wá ń bẹ lọ́dọ̀ wọn gẹ́gẹ́ bíi missionaries yìí eh, bẹ́ẹ̀ni bá ti imams yìí ẹni tó bá ti ní ìdádí eh, certificate ìdádí yẹn ṣahada ṣé ó ti tó ṣe àbí kí làwọn qualifications tí wọ́n máa ní láti lè jẹ́ imams lọ́ndà al-muqtari. alhamdulilayi rabbil alamin inú mi dùn fún tẹ̀síwájú pé ẹ̀yin náà mọ̀ kí bàbá ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n ẹ̀kọ́ kéwù ń bẹ rẹpẹtẹ òun náà ló fi wọn lẹ́mìí balẹ̀ lórí iṣẹ́ ọlọ́run tí wọ́n ń jẹ́ fún gbogbo ayé láti pèsè ojú ọ̀nà ọlọ́run kún mọ́ ẹ̀kọ́ ìwé náà ń bẹ graduate ni wọ́n gbogbo àáfàá tí bá wa ń bẹ lábẹ́ wọn ibì kan nìyẹn ti máa ń bẹ̀rẹ̀ gbèsè ayé láti awal yudadi títí tó fi ṣe rọ́bíà àbí tó fi jáde ta òjì gbogbo ipò tó bá wà nínú ẹ̀kọ́ tó bá ti láṣeyọrí bàbá jẹ́ ni olùsẹ́ni ní ìgbìyànjú olùsẹ́ni lákèpé máa tẹ̀síwájú èèyàn máa lóòótọ́ yòó dé pàpín ẹ̀kọ́ tán yányán àmọ́ èèyàn máa ń dáwọn àyè kan tí wọ́n náà jẹ́ ni fọkànbalẹ̀ nínú ayé gbogbo ẹni bá fẹ́ jẹ́ imam ní àlùdà ọgbọ̀n jẹ́ni tó ní ẹ̀kọ́ kéwu lára àwọn imam ní àlùdà ni a rí postgraduate nínú wọn ara àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọlé gbogbo ìmáàmù tó wà ní àlùhódà ẹlẹ́kọ̀ọ́ ni àwọn tí wọ́n láǹfààní àti wà nílé ẹ̀kọ́ ìwé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n pọ̀ tí wọ́n ló ń kà alhamdulilayi ẹ baba ẹ ẹ bá ṣàdúrà fún gbogbo etí tí ó ń gbọ́ wa nílé àti iléeṣẹ́ Yayi TV àti ìjọ alimọ̀tari lápapọ̀. a tún tọrọ èké àti gẹ̀fọ́n aná mahama lẹ́ẹ̀kan sí ọlọ́run kọ́ lánàá mahama bàbá wa sheikh ahmed al-mukhtar ọlọ́run bá wa lọ́ra ẹ̀mí wọn ọlọ́run ṣe wọ́n ní ẹ̀mí gúngùn kó fún wọn bá fún ẹlẹ́mí gúngùn láyé àti ìfàyàbalẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ gbé àdúrà iléeṣẹ́ àti gbogbo àwa imams àti gbogbo ìjọmọ́ alihoda al-muqtariya international prayer mission ní gbogbo orígun mẹ́rin ayé àfọlọ́nà bíbí ọlọ́run fún iléeṣẹ́ wa Yayi TV ọlọ́run má jẹ́ ó bàjẹ́ láti orí olùdásílẹ̀ àti gbogbo àwọn aláṣẹ àwọn aláṣẹ àwọn aláṣẹ david dèrè ẹ̀yìn tí ẹ wà níta lásìkò yìí náà olúwa o kálukú wa láyé kò sírú puta wọlé wa a sì tún máa wo àwọn àyè kan láyè gíga àyè gíga gíga tá a ti dé gbogbo táwọn láyè gíga nù ayé ọlọ́mùsà mu adúlọ̀ pẹ̀lú rọrùn ọlá subahana rabbika